الأدب أو تأدب مع الله سبحانه وتعالى وانتهينا منه بإذنه تعالى واليوم تتطرق الخطبة إلى التأدب مع النبي صلى الله عليه وسلم إنه مما يلزم العبد المسلم أن يعرف كيفية التأدب مع الرسول صلى الله عليه وسلم لأنه من من شخصية في العالم إلا ويعرف الناس حقوقه لأجل هذا يجب أن نعرف يعني كيفية تعلمل وتأدب مع شخصية النبي صلى الله عليه وسلم لأنه شخصية الفائقة الباهرة التي ليس شخصية فوقه أو فوق شخصيته ومن ضمن ما يظهر التهدب مع النبي صلى الله عليه وسلم أن يعرف المسلم تاريخ أو سيرة نبيه المصطفى صلى الله عليه وسلم وذلك بأن يعلم أن الرسول ولد كما ولد الأولاد ولدته آمنة وأبوه عبد الله والرسول لم يخلق من النور إنما هو بشر كما خلق البشر كما خلق خلقه الله سبحانه وتعالى من الأبوين من الأبوين كما خلق الناس جميعا ولكن الرسول صلى الله عليه وسلم اختلف عن الناس بأنه أوحي إليه وجعل رسول وفرض عليه الرسالة العالمية وهذا فرق بينه وبيننا هذا يظهر في قوله سبحانه وتعالى قل أعوذ بالله من الشيطان الرجيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد ومن ضمن ما يتأدب يعني من يعرف المسلم شخصية النبي صلى الله عليه وسلم أن يعلم أنه إذا نامت نام لم ينم قلبه هذا مما تميز به الرسول عن البشر لأن البشر إذا نام نام قلبه مع نومه أما الرسول إذا نام أيناه إنما قلبه لم ينم وذلك فيما أو في حديث طويل رواه جابر بن عبد الله أن صلى الله عليه وسلم أخبره بأنه إذا نام أيناه لم ينام قلبه هذا أقف ولو وبا أترى إكلام أتيقر فما سواجه النبي محمد صلى الله عليه وآله وسلم إكلام وبنا كما بان صحابة كما بان تابعون كما بان تلطى إلى النبي tó fi di ọjọ́ gbìnà kìíyàmà àbí ọlọ́run kò fi kẹ́yì kò fi kárí gbogbo wọn ní kútùbà tí ó kọjá ọ̀rọ̀ nípa ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ọba náà ni àparí ọ̀rọ̀ nípa rẹ̀ èyí tí àwa tó mẹ́nu kan lónìí òun náà ni báwo la ṣe máa ń ní ẹ̀kọ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam at-ta'addubu náà ni máa ní àwọn tí àwọn èèyàn máa ń là kalẹ̀ ní ọ̀nà tẹ́fì mọ̀ mọ̀ pé mọ́ sí máa ń bá èèyàn láńlá lónìí ó sì yẹ wa pé anábi sallallahu alaihi wasallam èkùsù èèyàn kankan tó tóbi tó láńlá tí láńlá rẹ̀ tó ti anábi sallallahu wasallam kò sẹ́nìkan tó pàtàkì tí pàtàkì rẹ̀ tí ó tó ti wasallam inú àwọn ọ̀nà tẹ́fì mọ̀ pé lágbájá yìí á ó lẹ́kọ̀ọ́ pẹ̀lú anábi rẹ̀ àkọ́kọ́ ni pé kíyàn kọ́kọ́ ma ipe ta ni tààlà náàbì yìí gan tààlà nabi yìí gan fìtínà ṣẹlẹ̀ lérí ẹ̀ púpọ̀ láàrin àwọn mùsùlùmí gangan tẹbá gbẹ́lùmí o lè ní annabi sallallahu alaihi wasallam imale gangan ni la nabi, imale ni imale ń ọsáájú annabi adama níbolẹ̀ ti rélé kọ́lá annabi ọlọ́run ti dákó tó dá annabi ìsọkúsọ lélé yìí ẹniyẹn kọmẹ́ntíńdì annabi sallallahu alaihi wasallam kọmẹ́ntá annabi gangan sọ nípa ara rẹ̀ kọ̀mọ̀ tí ọlọ́wọ́ bá gan sọ nípa annabi sallallahu alaihi wasallam irú ẹni yẹn kò lẹ́kọ̀ọ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ẹni àbí ó ti gbọ́ pé ní yìí pápọ̀ o rí bẹ́ẹ̀ ní tó dá fún ẹni já mẹ́ kí ọmọ wọ́n bí wá láwà ní wọ́n bí ó yíyan ayal Qur'an tó clear ni ipe ọlọ́run skúl ẹ̀rí ọlọ́run kọmanda náà bí ni pé sọ fún wọn pé innama ana basharun mislukum èèyàn bí yín gangan náà lè ní o ìyàtọ̀ sí yín so mi pe n tí a bá fẹ́ sọ nípa nabi sallallahu alaihi wasallam àfi ibi tí ànábì bá ní mo ti yàtọ̀ ibi tí mo ti yàtọ̀ rí ibi tí mo ti yàtọ̀ rí tó pé ẹ̀rí ló fi rìnlẹ̀ bẹ́ẹ̀ pé ah, ànábì lóhun yàtọ̀ níyà yìí so àwọn àmọ́ sọ pé ó yàtọ̀ níbí ó yàtọ̀ níbí àmọ́lọ́njẹ́ kó yé kọ́lá ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó dá Ànábì tán àwọn èèyàn tó ń challenge rẹ̀ pé ma li hadha ar-rasul yamshi fil aswaq pẹ̀lú Ànábì wò rẹ̀ wọ́n rìn kí láàrin ìjà ìrìn wa ya'kulu ta'ama yí tó ń jẹun ń jẹun ah, Ànábì ni àá subhanaka so ó mi pé èèyàn kíyàn máa fi nǹkan kí nǹkan táwọn èèyàn ń ṣo máa personality annabi sallallahu alaihi wasallam kí musulmi náà kó múlò tó mọ́ wá sọrú ẹ̀ arárú rẹ̀ òun náà ni kíyàn máa ní annabi sallallahu alaihi wasallam tí ń bá ń rìn báyìí yóò máa gbé ẹsẹ̀ méjèèjì ní máa ń Ka èèyàn gẹ́lẹ́ bẹ̀sìrí na mori àmọ́ nǹkan tí mo fi yàtọ̀ ha ilá ìyà ọlọ́run bá ń fi wá yí ránṣẹ́ sí mi ẹni kí ma rán jìbìlérù sí mi ha ń fi wá hayí nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa mọ̀ bá mi tí mo fi yàtọ̀ sí so bá kaná ara ń tó fi yàtọ̀ fún wa náà ló ṣàlàyé ló kílẹ̀ bẹ́ẹ̀ bá ń báyìí kìí mọ́ tí lọ lẹ́yìn o ànábì èmà àfítà náà wà lórí irun nìkan tó bá wà lórí irun tí bá ń kírùn lọ́wọ́ nìkan náà ni máa rí tí lọ lẹ́yìn ànábì ló sọ yóò jáde pé tí bá ti ń kírun ìmọ̀mọ̀ kan ti lọ lẹ́yìn so bákanáà ara ọ̀nà tí annabi sallallahu alaihi wasallam tó tún fi yàtọ̀ táwa náà gbọdọ̀ mọ̀ pé tí annabi ti yàtọ̀ sí wa ní oní pé tí annabi sallallahu alaihi wasallam bá sùn ojú rẹ̀ sùn ọkàn annabi sallallahu alaihi wasallam kìí sùn eléyìí clear nínú hadith nínú sahih al-bukhari jabir ibn abdullah òun ló gba hadith yìí wá ó ní níjọ́ kan annabi sallallahu alaihi wasallam sọ fún pé ẹ sọ̀rọ̀ nípa arákùnrin yìí wọ́n kọ́ra sọ́nà méjì wọ́n ní ẹ tàlárákùnrin yẹn ni pé ànábì tàlà nábì àwọn wá ní ah, àwọn kejì dá lóhùn pé sí ká mọ́ sọ bó ṣe jẹ́ ni wọ́n ní ẹ sọ bó ṣe jẹ́ wọ́n ní àkólé gbọ́ bàbá sọ gan àwọn ni gbogbo anábi ṣàlàyé rẹ̀ yányá fún Jabir ibn Abdullah so ó sì ṣe kí hadith padà wá sí kọ́rọ̀ padà kan ọ̀rọ̀ yẹn so léyìí na le yóò fi ma ipé anábi sallallahu alaihi wasallam ó yàtọ̀ siwa. wa so bákanáà kí ara tí a tó fi mọ̀pá anábi yàtọ̀ sí wa òun náà ni anábi dídì sọ ipé èmi ń tèmi mo lè máa gbàwẹ̀ àgbà yípo tí ní jẹ tí ń sì ní mú ìsìmọ̀ gbà lọ bẹ́ẹ̀ قل لماذا لأن الله يطعمني ويسقيني أو ويسقيني ọlọ́run bá máa fún mi ló ń jẹjẹ special lọ́tọ̀ ní tó máa ń fún mi mú so mi ò nídi kí n jẹun bẹ́yìn sí ń jẹ èyàn ní ọ̀pọ̀lọpọ̀ gbà so léyìí àwọn ibi tí Ànábì sallallahu alaihi wasallam tó ti yàtọ̀ sí wa léyìí àmọ́ pé Ànábì sallallahu so bí ọmọ ènìyàn ṣe rí nílà nẹ́bí sallallahu alaihi wasallam náà rí kọ́dá nẹ́bí sallallahu alaihi wasallam a máa rẹ́rìn anẹ́bí a máa bínú ní àsìkò tí ìbínú bá dé tó wá jẹ́ ìbínú tọ́lọ́run ọba so anẹ́bí a máa yọnu sí anẹ́bí a máa bínú anẹ́bí a máa bùn yẹ̀lẹ́ gbogbo tọ́ mi ènìyàn máa ń ṣe nílà nẹ́bí sallallahu alaihi wasallam náà máa ń ṣe anẹ́bí fẹ́yàwó oníyàwó ó lọ́mọ gbogbo bẹ́mi yẹn sí ń rí náà ni anẹ́bí sallallahu alaihi wasallam lórí ẹni tó bá ma anẹ́bí pẹ̀lú anẹ́bí bákanáà ara ọ̀nà tí yóò fi mọ̀ pé yàn ní ẹ̀kọ́ pẹ̀lú annabi ihtiram qawlihi sallallahu alaihi wasallam kí yàn pọ́n annabi lè kaifa nukrim aw kaifa nahtarim bi kalami rasul sallallahu alaihi wasallam yabdu hadha bi insat wal istima' ila kalamihi indama dhakarahu ahadun ذكر كلامه أحد يجب علينا أن نستمع وننقاد لما فيه من الأوامر والنواهي òun ni pé tán bá ti ń sọ pé ànábì sọ báyìí ẹni tó bá fẹ́ pán ànábì lé ọ̀nà tí ẹmọ̀ fẹ́ pán ànábì lé nù wọ́n bá sọ wọn pé ànábì sọ báyìí kí o tẹ́tí sí pé ẹ̀hẹ́n kílẹ̀ ló wí kílẹ̀ ló wí wọ́n fẹ́ ka ọ̀rọ̀ rẹ̀ fún ọ tẹ́tí sí gbọ́n lẹ́yìn náà tí a bá gbọ́ tán kí o lo nǹkan tí bá ń bẹ̀ ń bẹ̀ pé sí tó ní ah, àṣẹ ní àmọ́kà máa mọ́ mú agidi táwọn bá lọ iná làwọn ọmọ bá lọ níta bá ń lú iná làwọn ọmọ sí lọ ṣúrú ẹni yẹn kọ̀kan annabi sallallahu alaihi wasallam lè kò sí lẹ́kọ̀ọ́ pẹ̀lú annabi kọ́dà lára ọ̀nà tí ó ní halqa hadith tó ṣe pé tí ń bá ń kó àwọn èèyàn hadith imam zahabi alayhi rahmatullah ìgbà tí wọ́n ń ṣàlàyé nípa Imam Abdurrahman bin Mahdi wọ́n ní tí ó bá wà ní halkọ́ rẹ̀ tí wọ́n fẹ́ kó àwọn èèyàn ní hadith yóò sọ fáwọn èèyàn pé kí wọ́n gbọ́dọ̀ sọ nǹkankan nígbà tó máa ń ka hadith Ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ so kódà wọ́n sọ débi pé ẹni tí tó bá rí ń ka hadith fún mama abu Abdul Mahdi yóò bínú tó ń tọ̀ látara pé kí ni yóò jí kó ka hadith Annabi sallallahu alaihi wasallam ẹ̀yìn ẹ̀yìn sí nǹkan mìí lọ tó náà ní pé tí a bá ti ń gbọ́ ń ka hadith Annabi gbọ́dọ̀ jẹ́ ti sí ní ọ pé kí ni Annabi sallallahu alaihi wasallam kìí so bákanáà nínú àwọn nǹkan tí ó ma ṣàfihàn ipé èyàn ṣe àpọ́nlé annabi sallallahu alaihi wasallam èyàn ma ẹ̀kọ́ pẹ̀lú rẹ̀ èyàn lẹ́kọ́ pẹ̀lú rẹ̀ muhabbatuhu sallallahu alaihi wasallam ala man siwa kí yàn fẹ́ràn annabi ní ìfẹ́ tó ṣe pé yóò ju ti gbogbo nǹkan mi lọ àmọ́ àwọn èèyàn orífẹ́ ànẹ́bì débi pé kí ó jòkó lẹ́mi wọn kí wọ́n fi ìfẹ́ yẹn hàn kí yíò fi rí pé á lòdòdó lágbàjá fẹ́ràn rẹ̀ ẹ̀kọ́ táwọn èèyàn kọ́ àfikẹ́sọ páwọn àfá tí wọ́n kọ́ àwọn èèyàn ní àwùjọ yìí nípa ìfẹ́ sí ànẹ́bì ọ̀nà ta ló nífẹ́ ànẹ́bì kó dìde ọgbọ́n náà sì dìde ta ló nífẹ́ ànẹ́bì kọ́ náwọ́ ọgbọ́n náà tó náwọ́ ta ló

ìbí nílẹ̀ Yorùbá yìí tẹbá sí òkú ìmúlò ti bẹ̀rẹ̀ Ìlọrin yìí náà ni gbogbo fìtínà tí ó bá bẹ̀rẹ̀ Ìlọrin yìí ni aló ti sú àwọn ará Èkó yìí ó sú àwọn ará Abẹ́òkúta ó sú wọn kẹ́yìn Ìlọrin yìí yìí mọ̀dàrú yìí pọ̀ tí bọ́ ma yínà ló tún lọ chọ́ọ̀chì níjò gbogbo ẹsà mọ̀ dẹ̀sìrú ẹ̀dàkùn àwọn tán ti mọ̀ pé mùsùlùmí è lọ chọ́ọ̀chì lọ́dọ̀ pásítọ̀ àbí mùsùlùmí náà tó gan ẹ̀mí rẹ̀ ò tí ìdúó yóò kó aṣọ yóò lọlẹ̀ yóò gbé báàgì yóò dá sí ńlọ pray in the mighty name of Jesus so gbàtọ́wáyá wá ń tẹ̀rí ara àdísì ànábì ẹ̀yẹ bá ń ká wọ́n ká ìgbàmú lọ wá máa àdísì ànábì ló dáun lọ máa àdísì ànábì mo yí gbọ́ báyìí rí mi sí ńlá gbogbo àà ẹwọ ọkùnrin yìí ìsinmi ẹ̀sọ̀ wá máa àdísì ànábì wọ́n sálámá wọ́n lọ chọ́ọ̀chì ní abáṣà ọ̀ṣẹ̀ wá ah ẹ̀sìn wáyà ah àmọ́lọ́mọ tó fẹ́ fi yín ṣe dé ṣe wà sínú o ṣe sọ fún wọn nínú chọ́ọ̀chì pé gbogbo yín ẹsẹ se tẹ́ bá kú sí rí ìlànà yìí ẹsẹ òfò kẹwàá mọ̀ bẹ́bà bára yín mú bẹ́ẹ̀ ní bára yín mú lẹ́yìn àwọn tí wọ́n pè ọ́ àwọn irí tí wọ́n pè jù ti ẹ lọ kí ló tún ọ̀nà lè pé Jamiu Adégúnwà àwọn eh, Adépọ̀jù tán se comparative fún kí ló tún òpè wọ́n kẹ́kọ̀ọ́ wọn lọ chọ́ọ̀chì wọ́n ti mọ̀ pàwọn ilé yóò tú chọ́ọ̀chì fáwọn àmọ́wọ́ èrí tí ó pé ọba wọn kó àwọn èèyàn wá sínú chọ́ọ̀chì sí ni wàláhí àwọn àwọn musulmi sì tẹ̀lé lọ chọ́ọ̀chì lótọ́ so bí tí mo ti lọ òun ni pé Ìlọrin yìí Ìlọrin yìí ẹ̀sìn bíbà jẹ́ nílẹ̀ Yorùbá yìí ìbínú ti máa ń dìde àbíkọ́lọ́n kó ṣàánú fún wa ni òun ni pé tó bá nífẹ̀ẹ́ Ànábì sallallahu alaihi wasallam ara ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ni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 محبة النبي صلى الله عليه وسلم واجبة على كل مسلم وهي مما يظهر التحجب مع النبي وذلك يظهر في عديث عبد الله بن هشام قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله عنه فقال له يا عمر فقال له عمر يا رسول الله يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا نفسي فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك فقال له عمر فإنه الآن والله لأنت أحب الناس أو لأنت أحب الخلق إلي من نفسي فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر أخرجه الإمام البخاري عليه رحمة الله ويجب على المسلم أن يبلغ محبته أن تبلغ محبته حيث يكون كل شيء ذليل ومحتقر دون شخصية النبي صلى الله عليه وسلم وذلك بأن تطيع أوامره وتقتدي بمنهجه ويظهر محبته باتباع سنته صلى الله عليه وسلم هذا وقف الله وبا طريقي كفوا سواجه النبي محمد صلى الله عليه وآله وسلم وبوا أرى النبي وصحابه قالوا كفي كي كفي كاريوا ننوع àwọn ọ̀nà tí ó mọ̀ ṣàfihàn ipé ìyẹn lẹ́kọ̀ọ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam oníkéyàn onífẹ́ annabi ọgbọ̀dọ̀ jẹ́ pé ìfẹ́ tí ẹ ọgbọ̀dọ̀ borí gbogbo nǹkan lẹ́yìn ìfẹ́ ọlọ́run ìfẹ́ ànábì ni ó tẹ̀lé èyàn fẹ́ràn nǹkan míì ju ànábì lọ èyàn fẹ́ràn ànábì ju òbí lọ ànábì ju ọmọ lọ èyàn fẹ́ràn ń sọ fún pé gba lọ́wọ́ mú Umaru wọn sọ pé ah mo fẹ́ràn wà náàbì ju gbogbo nǹkan lọ àmọ́ ah ẹ̀mí mi mo fẹ́ràn ara mi jù ọ lọ́dé Ànábì ah, ya Umaru Umaru kò sí ṣe báhùn àfi kó o fẹ́ràn mi ju ẹ̀mí ara rẹ lọ ó fẹ́ràn mi ju gbogbo náà ló tó lè jẹ́ mùsùlùmí gidi ọwá sí sàá Umaru wa sọ fún Ànábì pé ah mo ti rí pé mo fẹ́ràn wa nẹ́bí sọ̀lọ̀sọ́lẹ̀ ju ẹ̀ ní ara mi gan lọ anẹ́bí ni ẹ̀hẹ́n aláàníyà ìrọ̀ yẹni pé ní ìsìn ní iman tẹ́sẹ̀ wá jòkó tó mí pé ìyún lè jẹ́ mùsùlùmí gidi àbíkọ́ jẹ́ pé èèyàn fẹ́ràn anẹ́bí sọ̀lọ̀sọ́lẹ̀ ju ayérí ara yẹn lọ torí pé kí ni ìfẹ́ tó ní sí rí torí ìfẹ́ yẹn yóò tíyàn débi pé èyàn máa tẹ̀lé pé bó ló ṣe ní a ṣe ni bó ló ṣe ní ká ṣe kí ló ní ká má ṣe tó ẹnikẹ́ wá tọ ìlànà Nabi sallallahu alaihi wasallam kún tọ̀ kó wá ṣorí ibú gbogbo ẹni tí a bá ń tẹ̀lé láyé tí a ń tẹ̀lé tí ẹsà nábì ẹ padà tó pé ìlànà tẹ́fí ń tẹ̀lé ìṣẹ́ ìlànà nẹ́bì ni ìkóbá ìlànà nẹ́bì ni ẹ̀rí báwọn yẹn ní sẹ́fẹ́ ń tẹ̀lé àmọ́dá já ní wọ́n kóbá ìlànà nẹ́bì sallallahu alaihi wasallam wọ́n tẹ̀lé àtọ̀kọ́ jìlá ní wọ́n kóbá ìlànà tàbí sallallahu alaihi wasallam ẹlùmílò pé àbíwò bẹ́ẹ̀ ni ẹ máa wo lára ìtẹ̀lé ìlànà àmọ́dá ti já ní salatul fati ọgbàjúmọ̀ ju àsàlátà nẹ́bì mú wa lọ ọgbàjúmọ̀ gbá ju

so ẹwùn kan bọ́n ṣe pán sàlátù burúkú ilé fáwọn èèyàn dé wọ́n pàdé dé ní pé wọ́n sọ ìbẹ́nu tíra wọn bí ẹyọ kan ojú kùránì 6,000 lọ ẹ̀dàkùn so ṣe ń tí bá wá ń tọ́ lànà wọn tí wọ́n kò kó bá lànà tànàbí báyìí kó bá lànà tànàbí bẹ́ẹ̀ ni ó ṣe rí lórí sírísírísírísírísírísírísírísírísí ẹni tó bá nífẹ̀ẹ́ ànàbí yóò gbà pé á ìlànà rẹ̀ yìí náà lèmi ó tẹ̀lé bí ṣe ń ṣe lèmi máa ṣe

ẹ̀rì wọ́n tó bẹ̀rẹ̀ láti kò rẹ̀ nísìn àsìkò tó tó láàrín tó bẹ̀rẹ̀ mọ́lúdí tí ẹmọ wá gbọ́ lọ́tún lọ́sí lọ́tún lọ́sí lọ́tún lọ́sí ibi ayayi gan ọyọ̀kọ́ ma ṣe kí ni kọmọ kọmọ lẹ́kọ̀ọ́ wọn kò ní jẹ́ kọ fún wọn ọlọ́wọ́ bá nílẹ̀ kọ̀tíkánì lakum fi rasulillah uswatun hasana anábi ní nìkan náà dáadáa ń bẹ àmọ́ liman kana yarju Allaha wal yawmal akhir ẹni tó bá fẹ́ bá Ọlọ́run Ọba pàdé ní rọrùn ẹni tó fẹ́ ń wá ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama kọrọrùn fún òun yóò mọ̀ so náà ni annabi sallallahu alaihi wasallam ìyẹn gbọdọ̀ fẹ́ràn rẹ̀ sí pé ó mọ̀ tẹ̀lé ọ̀kan náà àwọn ọ̀dọ̀gbọ́n ó ní òun ya pa àṣẹ annabi

wọ́n ni àwọn àtúnṣe sára báyìí sára kọ́ ẹsẹ̀ kàdíjà ni àtẹ́sẹ̀ àti gbogbo ìlàwọn bí subhanallah irú eléyìí kò sí nínú ìfẹ́ ànábì ìfẹ́ ànábì ni kíyàn ọmọ ìyà pa ìlànà rẹ̀ ìfẹ́ rẹ̀ náà ẹwà àwọn èèyàn ẹdíkẹ fún ilákùnkú ẹgbẹ̀ ẹwà àwọn bá ń fẹ́ràn àwọn oníbọ́ọ̀lù nation ẹlòmí yóò fẹ́ràn Arsenal ẹ ti rí tẹ́bá ti rí mọ́tò rẹ̀ lọ́kẹ́ Arsenal nìyàn ẹlòmí yóò gbé báńgbé sí wọn sọ́wọ́ ni ẹlòmí jẹ́ sí wọn ní ọmọ wọ̀sọ́wọ́ ẹni ọya wọn náà ọya kọmpíà rẹ̀ ìfẹ́ ànábì pẹ̀lú rẹ̀ ẹni tó bá fẹ́ràn ànábì kò ní ti lójú láti gbé súnà ànábì jáde sáwọn láti ṣe ẹ̀tànjẹ́ ní ẹwọ́n ni wàláhì ah, ah, fẹ́ràn ànábì wọn àmọ́ ò lè ṣe هذا محال في القياس بديع يروني طبعا كاغبن يو ان كان حبك صادقا لا تعته تكون ما فنا النبي لوط يوم تلتي يعني تري ان المحب لمن يحب مطيع ان تو با فنا يا ان تي با فẹ́ yẹn ma ntẹ̀lé ni tẹ́ bá rore bi se ba jo ni papọ̀ ìfẹ́ ńbẹ láàrin wọn ni tí lè bá ń lọ wá pé mi ò tí ìgbà bí ìmá ìrìnrìn bí lè ní ọba ìfẹ́ ti ṣe kí ni ìfẹ́ ti gbé ní jẹba wọn so náà ni pé ìfẹ́ ànábì arọ̀nà tí ó ma fi ìlẹ́kọ̀ọ́ hàn ipé èèyàn fẹ́ràn àkíyàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ànábì kí èèyàn fẹ́ràn rẹ̀ torí pé tí wọ́n bá fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ẹniyàn yóò kàn fi ìgbésí ayé rẹ̀ yóò fi sòfò rẹ̀ ní ìgbésí ayé rẹ̀ sòfò hadith Jabir bin Abdullah tí mo sọ lẹ́ẹ̀kan Jabir nígbàtá ànábì sùn àwọn màláíkà wá wá wọ́n ní sàlàyé ẹni yìí fún wa sífìlẹ̀nà mẹ́sàlẹ̀ hàrà rajul ẹ sàlàyé pé tààlà nẹ́ta bóòlẹ́ ní ìṣe rí gan sáwọn èèyàn wọ́n ní à ah, bó ti sun àwọn màláíkà kan ní ẹ̀ kó sun innal ayna na'imatun wal qalbu yaqzan ojú rẹ̀ jí kalẹ̀ ní ń ni màláíkà yẹn wá ní pé mẹ́sàlẹ̀ hàrà كمثل رجل بنى بيتا وجعل فيه محدبا ó dáa يعني bí ẹnìkan tó kọ́ ilé kalẹ̀ gbà tó wá kọ́lé yẹn tán ó wá fi oúnjẹ síbẹ̀ oúnjẹ pọ̀ rẹ́gẹ́rẹ́ gbogbo èèyàn wá jẹun ó nígbà tó wá kóúnjẹ síbẹ̀ tán wà ja'ala rajulan fi kharij al-bayt ó wá ní kẹ́lẹ̀ kó dúó níta àwọn alàlbáàb lójú ọ̀nà ìpíkọ́ mọ́ sàwọn ẹ̀kọ́ ẹmọ́bọ̀wá wọlé ẹmọ́bọ̀wá wọlé wọ́n ni wà man ajabahu dakhala al wa akala min al ẹni tó bá dá ènìyàn lóhùn yóò wọlé yóò sì jẹun amẹ́rin tí ó bá ti dá lóhùn kò ní líléwọ́ kò sí lórún jẹjẹ màláìkà yẹn bá dákẹ́ àwọn yóò kúrẹ́ wá ní àní ó tó sàlàyé sẹ́ kí ní tó ń sọ wà ní alẹ́ ni yìí a ní ó sàlàyé gbogbo tá ń sọ ní gọ́ ẹni tí ń pèèyàn òun ni àdánìsọ̀ ọgbọ́n àrẹ̀ ẹni tó bá ṣe súnnà Nabi sallallahu alaihi wasallam òun ni ó wọnú ilé yẹn ni ó jẹ nínú oúnjẹ ẹni tó bá ti ní òun ọ̀dá Nabi sallallahu alaihi wasallam lóhùn kò ní wọlé kò ní ríbi jẹ ẹgbẹ́ kò ní wà lìjánà náà gbogbo yányá ànábì ní gbogbo yín ẹwà àlìjánà àfẹ́ tó bá ní wọ̀wọ́ tó wọ́ ẹn tó bá ní òun ọ̀wọ̀ ẹn tó bá ní òun ọ̀wọ̀ ẹnìkan bẹ ọmọ dásà kan inú àwọn lẹ́kṣọ́rà ni ó ní òun tóun ó ní anybody iná ni yóò bá sí lọ́dọ̀ àfi ẹn tó bá struggle unless you are struggle to fail yourself bọ́rọ̀ òṣèré nù ẹn tó bá gbìyànjú pé ní wọ̀nà tèmi ni èyìn eh, wáyọnú ọlọ́run sọ̀nà olè ẹ́kùnmá ń gbìyànjú oníkéyìn kòlùra súnà kọ̀ọ̀mọ́ ṣe kó tó mọ́ gbogbo tí ìkọlọ́kọmọ́ ṣáṣánú fún wa so inṣáàlá látọ́lú ìgbà mẹ́ àmàbà aláhùn ọdọ́ islam wal muslimin wa adilla shirk wal mushrikin wa jami'a a'da'id المجاهدين في كل مكان اللهم اصلح ولاة امورنا واصلح بهم واصلحهم يا رب العالمين اللهم اجعلهم بطانة الصالحة وجنبهم بطانة السوء يا رب العالمين اللهم اغفر اموات المسلمين واغفر مؤسس هذا المسجد وكل مغفرته وتولى بعلمنا يا رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار